بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أدوك فولان وبا وبا تيوفي فارة توفي sọ ẹ̀mí wa ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tá ń ṣe nínú tíra umdatul ahkam ti abdulgani al-maqdisi ọlọ́ọ̀bá kí ó yọ́nú sí a ṣì wà lórí báb tó ń sọ̀rọ̀ lórí istikbalul qibla ká dojúkọ al a ó dìde lórí hadisi 70 ti abdullahi ibn umar tó بينما الناس بقبى في الصلاة في صلاة الصبح إذ جاءهم آت فقال إن النبي صلى الله عليه وسلم قد أنزل عليه الليلة قد أنزل عليه الليلة القرآن وقد أمر أن يستقبل القبلة فاستقبلوها وكانت وجوههم إلى الشام فاستداروا إلى الكعبة hadithi agbawa láti ọ̀dọ̀ abdullahi ibn umar ó ní nígbàtí àwọn èèyàn tó ń kírun ìrun àṣùbà nínú maslasi Quba Quba maslasi ni tó wà ní agbègbè masjidin nabawi kò jìnnà púpọ̀ sí masjidin nabawi ó ní wọ́n kírun ìrun àṣùbà lọ́wọ́ ìjà àwọn àtìn ni ẹnìkan bá wá bá wọn níbi tí wọ́n ti ń kírun ló bá sọ pé inna nabiyya sallallahu alayhi wa sallam qad unzila alayhi laylata qur'anun dájúdájú annabi sallallahu alayhi wa sallam wọ́n ti sọ alqur'ani kalẹ̀ fún lónìí léyìí tó ń sọ̀rọ̀ lórí èyí padà sí baytullahi alharam. haram وقد أمر أن يستقبل القبلة torí dé èyí wọ́n ti pálásẹ kó kọ iwájú rẹ̀ sí káàbà láti kírun fastaqbiluha torí dé èyí náà ẹ síjú padà sí ọ̀nà ibi tí káàbà wà wa kanat wujuhum ila sham léè tún ṣe pé wọ́n ń kírun lọ wọ́n dojú kọ sham léè tí ṣe baitul maqdis ibi tí anabi sàlám tó kọ́kọ́ dojúkọ nígbà tí ó dé madina fastadaru ilal kaaba níbi tán ti ń kírun lọ́n náà ni wọ́n ti yí lọ sí ibi tí kaaba wà láì jẹ́ pé ìrun wọn já àbí láì jẹ́ pé wọ́n já ìrun wọn láì jẹ́ pé wọ́n béèrè lọ́wọ́ ẹni tó sọ níbo ló ti gbọ́ ta lẹni tó sọ ta ni wọ́ all this wọ́n sáré mú àṣẹ náà ṣe hadithi àwọn masáyìl tó wà ń bẹ̀ lálàkọ̀kọ́ ó ní pé hadithi ó kó àwọn masáyìl tó jọmọ́ àkídà àti tẹ́rbíyà àti àjùlọ àti ọlá tí àwọn sàábẹ́ anabi sallallahu alayhi wa sallam ti hàn ní alákọ̀ọ́kọ́ ó ṣe àfihàn quwwatal istijaba sahaba níbi ìdá ànábì sallallahu alayhi wa sallam lóhun táwọn sàhábà ní gbogbo òfin tí ó bá ti wá láti ọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam kíákíá làwọn sàhábà ànábì sallallahu alayhi wa sallam máa mú un ṣe èyí fi hàn pé nígbà tí wọ́n kírun rẹ̀ yẹn lọ tí ẹni tó wá tó bá wọn sọ̀rọ̀ táwọn sì wà nùrùn èyí ni pé ohun rẹ̀ nìkan gbọ́ wọn ò gbọ́ ju ohun rẹ̀ lọ wọn ò sì mọ́ta lẹ́ni tí ó sọ̀rọ̀ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà kíákíá ni wọ́n ṣíjú padà sí nahwal kalba bákan náà ẹni tí ó mú ìròyìn wá òun nìkan ṣoṣo ni kò sẹ́lòmíì pẹ̀lú ẹ̀ láti jẹ́rìí fún pé tábà gba ìròyìn èèyàn àyàfi ẹni tí ó jẹ́rìí fún ìròyìn èèyàn kan ṣoṣo kò lè tó bẹ́ẹ̀ kọ́ wọ́n sáré mú àṣẹ ànábi sallallahu alayhi wa sallam wọ́n sáré mú ṣẹ nínú riwaya yìí tó wà nù Bukhari àti Muslim láti ọ̀dọ̀ Anas bákan radiyallahu anhu ó ní inni laqa'imun asqi Aba Talha lè tó fẹ́ fi àfihàn bí àwọn sàábí ànábi sallallahu alayhi wa sallam bí mú òfin Ọlọ́run àti òfin òjíṣẹ́ rẹ̀ ṣẹ Anas ó ní inni la qa'imun ó ní mo dúró aski Aba Talha mo ń fún Aba Talha léyìí tó jẹ́ ọkọ ìyá ẹ̀ mo ń fún ní ọtí wa fulana wa fulana wa fulana àtẹni báyìí àtẹni báyìí àtẹni báyìí idh ja'a rajulun faqal lẹ́nìkan bá sì wà lọ́wọ́ sọ fún ẹ pé wa hal ballaghakum al khabar ẹ gbọ́ròyìn ni àbẹ́ ti gbọ́ qalu wa ma dhaka wọ́n ní kí ló dé qala hurrimatil khamr wọ́n ní à wọ́n ti wọ́n ti ṣe ọtí múmu léèwọ̀ aya ti sọ̀kalẹ̀ wá fún anabi sallallahu alaihi pé ọtí múmu ó ti dèèwọ̀ lónìí qalu ahrik gbogbo àwọn àgbẹ̀ ọtí yẹn kọlọ dà wọ́n nù lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni wọ́n sọ pé kọ́ lọ da àwọn àgbé ọtí yòó mu wọ́n sọ pé ọ̀dà ẹja mu eléyìí tán nígbà bá mu eléyìí tán àní mú mi mọ́. قال فما سألوا عنها ولا رجعوها بعد خبر الرسول صلى الله عليه وسلم ó ní wọn ò béèrè nípa ọtí yẹn mọ́ bẹ́ẹ̀ ni wọn ò tiẹ̀ wẹ̀yìn wò kó tó di pé wọ́n ní kí lọ da ọtí yẹn nù lẹ́yìn ìgbà wọ́n gbọ́ ìròyìn ànábì sallallahu alayhi wa sallam so ó fi hàn pé immediately tí wọ́n gbọ́ ìròyìn òfin ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ òun náà ni wọ́n sì múṣẹ gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ń kírun lọ́wọ́ tí wọ́n sì sọ fún wọn pé wọ́n ti wọ́n ti sí kíblà lọ sí káàbà torí ìdí èyí kọjú sí káàbà inú òrun náà ni wọ́n sì ti yí padà tán kọjú sí káàbà. àǹfààní ẹlẹ́ẹ̀kejì tó wà nù àdíìsì ni pé àwọn sàábì ànábì sàlám lásìkò tiwọn wọn ò mọ̀ wọ́n pẹ̀lú irọ́ pípa bó ti wulẹ̀ ó kéré tó ìdínú tó fi jẹ́ pé ẹni ó mú ròyìn wípé wọ́n ti yí káàbà lọ sí wọ́n ti yí kíblà lọ sí káàbà ẹnikẹ́ni ò fẹ́ kò fẹ́ mata ló ń tàn wọn bí léèrè pé ń bo ti gbọ́ ta wọ́ séèyàn dáadáa ní ọ́n àbí èèyàn bú sópùrọ́ ní àbí olódodo àà wọn ò béèrè ẹnìkankan ìdí nu tó fi pé nínú ìmọ̀ mustalah hadith àwọn tó ń ṣe àlàyé lórí báwo ni a ṣe ń gba hadith ìṣe déédé àwọn sàhábí wọn kì í béèrè lórí ẹ̀ kò sí kì í kò wà negotiable wípé àbáyá wọn onídéédé ni àbí kì í onídéédé. So ó wá nu muqaddima imam muslim láti ọ̀dọ̀ ibn abbas ibn abbas sọ pé inna kunna nuhaddithu an rasulillahi sallallahu alayhi wa sallam tẹ́lẹ̀ ní àsìkò anabi sallam àti lẹ́yìn ayé àwa máa ń sọ ọ̀rọ̀ nípa anabi sallam pé anabi sọ báyìí kó tó di pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí parọ́ ìdá lámìyàkùn yukdabu alẹ́ nígbà tí wọn ẹnìkankan ò tí ì máa parọ́ lórí ànábì sàlọ́sàlẹ̀m falamma rakiba náàsù sa'ba wà dàlúùl nígbà táwọn èèyàn bẹ̀rẹ̀ sí gùn tó ń sọ wípé ànábì sọ báyìí ànábì sọ báyìí láì jẹ́ pé wọ́n ní ẹ̀rí kankan wípé ànábì sọ tarokna alhaditha an labá pa àti máa sọ̀rọ̀ haditha ànábì sàlọ́sàlẹ̀m tì torí pé àwọn èèyàn tí wọ́n wà lásìkò yẹn wọn ò bá àsìkò ànábì sàlám wọn kì í ṣe sàábí so àwọn míì wọ́n ti bẹ̀rẹ̀ sí pa irọ́ irọ́ pípa yẹn ó máa ní aims and objective ma yàtọ̀ ń gbà míì ẹlòmíì wọ́n fẹ́ kún pòun láàfààní ìdínú tí ó fi parọ́ mọ́ ọlọ́run àbíkọ parọ́ mọ́ ànábì sallallahu alayhi wa sallam ó lè jẹ́ pé ráàyí rẹ̀ lọ fẹ́ defend torí pé nígbàtí àwọn fìtínà tó wọ àárín àwọn sàhábì anabi sallam pẹ̀lú àwọn ọmọlẹ́yìn wọn tán jẹ́ tàbíìn nípa ọ̀rọ̀ sayidina ali àti uthman àtàwọn nǹkan míì tó tún ṣẹlẹ̀ táwọn èèyàn pín níbi àwọn shia àwọn khawarij àwọn jamhur lórí pé àwọn kan wọ́n fẹ́ dífẹ́ndì ráàyí tí wọ́n wọ́n mú àdísì wá láti ọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam tó yẹ pé ànábì ò sì sọ bẹ́ẹ̀ so ìdínú tí Ibn Abbas tó fi ní pé tẹ́lẹ̀ a kì í wádìí òdodo tí wọ́n sọ wípé ànábì sallallahu alaihi wasallam sọ torí pé àwọn èèyàn pa wọn kì í parọ́ má ànábì sallallahu ṣùgbọ́n nígbà táwọn èèyàn bẹ̀rẹ̀ sí parọ́ ló bá di pé àfi béèrè and then ìparọ́ máa níbi sàásánlá mú tẹ̀ tí wá pọ̀ lóde lóde òní torí pé àwọn àfà tí wọ́n fẹ́ tí wọ́n fẹ́ kún mọ̀ wọn láàfà tí wọ́n sì ń sáàfọ̀ òun náà wọ́n ń bẹ̀rù pẹ́ẹ̀pẹ́ láti parọ́ máa níbi wọ́n ń bẹ̀rù pẹ́ẹ̀pẹ́ láti parọ́ mọ́ láìpẹ́ àfà kan ó fẹ́ ó fẹ́ try pé òun fẹ́ fi hàn pé àfà lòun àdán Qur'an lòun gbẹ́kẹ̀lé ló ń sọ fáwọn èèyàn tó jókòó ti pé quran làwa gbójúlé quran làwa fi ń bẹ lọ́run torí pé ọlọ́run sọ nínú alukur'an àdùá ò sẹ́fùl mọ́mìnì jahili tó bá gbọ́ yóò ní afá mọ́ àyà wa torí pé ọlọ́run ló lọ sọ ó sì nínú alukur'an ìlọ́lọ́run ti sọ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yìí ànábì ọ̀sọ́ dépọ̀ ọlọ́run àdùá ò sẹ́fùl mọ́mìnì ọ̀rọ̀ ní táwọn èèyàn kan sọ láàrin ara wọn ipe àdúrà ó ní ìdá mùmìnì ó sì lọ́nà lọ sọ bẹ́ẹ̀ so irú àwọn nǹkan báyìí máa ń lọ gbogbo ìgbà tó bá ti di pé ìgbà míì àwọn èèyàn máa ń parọ́ mọ́ nàbí not intentionally for example àwọn ẹlòmíì wọn máa fẹ́ láti jẹ́ káwọn èèyàn ó yìn wọn apò ẹ wá síbi lecture àbọ̀ wá ṣe wáàzí ó mú nǹkan kan dání ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lórí so gbogbo tó bá ti wá ságbárí rẹ̀ náà lọ sọ gbogbo ń tàà sí há sórí mọ èyàn máa ń gbàgbé ẹ̀ ọ wá nífẹ́ káwọn èèyàn ó wípé ah, àfọ́ ọmọ tí ó mú wa mọ́ bó ti máa mú àwọn nǹkan míì wá tó sì pọ́ lọ́rùn lọ́sọ bẹ́ẹ̀ tọ́lọ́run ò sọ tó pa nàbí sáà sálàm lọ́sọ tánàbí ò sì sọ so ọ̀pọ̀ ọ̀nà táwọn èèyàn máa ń gbà láti parọ́ máa nàbí sáà sálàm ó pọ̀ so ìdí inú tó fi yẹ kọ́ pé káwọn èèyàn are very very careful láti sọ pé ọlọ́run sọ tọ́lọ́run ò sì sọ àbí ànábì sọ tánàbí òsìsọ ànábì ní sallallahu alayhi wa sallam ó ní man kadhaba alayya muta'ammidan falyatabawa maqadahu minan nar gbogbo ẹnikẹ́ni tó bá parọ́ mọ́ mi ní mímọ̀ sí kọ́ya wá ìjòkó rẹ̀ nínú náà so ìdínú tí ó fi ó fi ó fi léwu láti máa sọ pé ọlọ́run sọ ànábì sọ tánàbí ò sì bẹ́ẹ̀ náà masala mi ò ní pé masala ìdojúkọ alqibla kìí ṣe ohun tí a lè ṣe ijtihadi lórí ẹ̀ kìí ṣe tí a lè ṣe ìgbìyànjú lórí ẹ̀ òfin ni láti ọ̀dọ̀ ọlọ́run àti ànábì rẹ̀ sallallahu alayhi wa sallam torí pé nígbà tí wọ́n kọ́kọ́ níbẹ̀rẹ̀ islam wọ́n dojúkọ baitul maqdis ni nígbà tá dé madina náà baitul maqdis ọ̀hún náà dojúkọ ṣùgbọ́n ọlọ́run ọba fúnra rẹ̀ náà ló yí ìdojúkọ yẹn padà sí káàbà bákanáà ìdojúkọ alqibla májẹ̀mú ni lórí irun so irun tá a kí tí tá a dojú ẹ̀ kọ káàbà ìjúnu irun náà ní gbà a ní gba irun náà lọ́wọ́ ẹnìkankan àyàfi ní àwọn àyè kan àkọ́kọ́ shiddatul khawf nígbà a bá wà nú bẹ̀rù ìbẹ̀rù tó le kunkun táwọn èèyàn mọ́rú eh, irú situation táwà mọ́ tásìkò òun sì tó irú confusion táwà gan kò ní jẹ́ wọ́n wọ́n lè mọ̀ pé ibo ni kíbla ibo ni so anywhere tábà kojú sí ń gbà náà wọ́n lè kírun nígbà tó sì jẹ́ pé wọ́n ń wà nínú báyá nínú ogun àbí kọ́ yẹ pé ìrun náfìlà ni tá a wà ní ìrìn àjò gẹ́gẹ́ bí a ti sọ ní ọ̀sẹ̀ tó kọjá àbí lórí uzuri mi tó lè mú kí èèyàn kó kírun síbòmíì láì jẹ́ pé ó kọjú sí Kaaba torí ìdí ẹ̀ Imam Nawawi ó ní istiqbalul qibla shartu li sihhati salati ìdojúkọ káàbà májẹ̀mú ni tó fi ń tí ìrun fi gbà àyàfi àwọn àyè tí a sọ kalẹ̀ àwọn afá ní halatil istiqbal alqibla àwọn èèyàn tí wọ́n ń kọjú sí alqibla wọ́n pín sí ìran mẹ́ta ìran alákọ̀ọ́kọ́ ó ní ẹni tó ń wo kàábà lọ́ọ̀kan èèyàn tó wà Mákà tí ń wo káàbà náà kan yọ kọjú sí káàbà yẹn gan ni bí ó lẹ̀ wà ìdínú tá fi pé imam tó ń wà níwájú agbọ̀n kan ló ń wà sí káàbà ṣùgbọ́n gbogbo àwa tí a tẹ̀lé a rí pé a yí kíká ni ẹni ọba wà náà òun náà kọjú ni ẹni ọba wà ń bí ọba wà báyìí náà káàbà ni so ní ààyè yìí kò sí àwíjàre fẹ́ni kankan láti mọ́ kọjú sí káàbà láti kírun ẹlẹ́ẹ̀kejì o ní ẹni ó wà ní maka tí ò sí nù káàbà àti ò sí nù haram tí kí o kọ̀ máa rí baitul haram eléhùn náà ó di dandan kọjú sí ọ̀nà ibi tí káàbà wà. Ko, ntẹ́lẹ̀ fi se pàtàkì ni pé òun ọ̀dà bí àwọn èèyàn míì tán wà lọ́nà jíjìn torí pé tó bá pé ó wà ní sáìdì ni yóò kọjú sí káàbà ẹni tó bá wà lọ́ọ̀kan kò ń ò ní kọjú sí bí tẹ́lẹ̀ kọjú sí báyìí òun náà kọjú sí yóò dẹ̀yìn rẹ̀ kọ bí tẹ́lẹ̀ kọjú kọjú sí ọ̀nà káàbà àwọn ará kejì nìyẹn ẹlẹ́ẹ̀kẹta ẹni tí ò sí nínú tó wà ń lú mi gbogbo bí ọ bá wà eléyìí wọn ni yọ kọjú sí nahwal kaaba ẹni pé ibi tí kaaba kọjú sí ọ̀nà ibi tí kaaba wà ni ọ kọjú sí eléyìí ohun tí ó yàtọ̀ pẹ̀lú òun ni pé kò pa dandan kò yẹ pé target yẹn déédéé iwájú kaaba ni ọ wà bet ọ̀nà ibi tí kaaba náà ni tọ́wà yẹn ni ọ wà torí pé òun ò máa wo káàbà lójú tá a bá sì ní àfikún dojú kọ ilé yẹn gangan yóò nira fún un a sì ṣe ẹ̀sìn lórí ìnira a ṣe ẹ̀sìn lórí ìdẹ̀kùn ni so àwọn ìran mẹ́ta yẹn nìyẹn ṣùgbọ́n lásìkò yìí níbi tí ìmàdé wọ́n ti ní àwọn nǹkan kan tó ń ṣe tàdéèdì ibi tí káàbà wà so automatically tá a bá wà ń lu ìnìsìn gbogbo bí a bá wà tá a bá ní irú kíní tó ń ṣe tàdíìdì mọ́kà yẹn kò sí aburú ká lò láti fi mọ déédéé ibi tí káàbà wà ẹni ó sì wọ̀lú kò gbọ́dọ̀ kírun láìjẹ́ pé ó kọjú sí alqibla torí pé kí ni ìwọ̀ tó wà lórí ẹni kó béèrè àwọn aráàlú ń bo ní alqibla wà kì í ṣe pé yóò ṣe ìyànjú títí ẹ̀ so àìṣe béèrè yun ó dàbí pé àìka nǹkan kún so tó bá kírun nírú bá irun rẹ̀ ọgbà torí pé ó kírun kò kírun lọ sí káàbà ẹni tó wà ní inú gbó inú gbẹ tí ò mọ tí ò rí ẹnikẹ́ni tí ó lè bi léèrè kò sì mọ ọ̀nà wo ni káàbà wà eléyìí ńlá gbàláyè láti ṣèyànjú. La wípé ah nígbà mo ń bọ̀ lẹ́ẹ̀kan tí mo wà ní ìlú ìlú ibi tí mo ti ń bọ̀ ó dà pé báyìí ni ìdájúkọ wọn sí so automatically èmi tí mo lọ báyìí tí mo lọ báyìí nìsín ó yẹ kọ́ yẹ pé ibi tí kíbla eh, wà ní òun la gbàláyè kó ṣe ìyànjú irú eléyìí tó bá wá kírun pẹ̀lú ìyànjú ẹ̀ tó ti ṣe tó wá lẹ́yìn ọ̀rẹ́yìn tó rí pé ibi tó ń kọjú sí. Si òun ọ̀kọjú sí káàbà kò sí aburú lórí tiẹ̀ àbí èèyàn tó wà ní ìlú tí ò sí mùsùlùmí pẹ̀pẹ̀ kò sí mọ́síláṣí kò sí ẹni tí yóò bi léèrè mbó ni káàbà wà irú eléhùn náà ìyànjú náà ni yóò gbà gbogbo àsìkò tó wulẹ̀ ó lò tí ń kírun lẹ́yìn ọ̀rẹ́yìn tó bá rí pé nígbà tó ń padà délé tán ó rí pé ibi tó ń kírun sí kìí ṣe kébìlà ní àní pé kó san àwọn àrùn yẹn padà mọ́ bákan náà inú àdìsí ó fi ó fi àfihàn sùúrù táwọn sàábẹ́ ànábì sallallahu alaihi wasallam ní lórí ìnilára táwọn yahud tó wà Madina tó ní àwọn mùsùlùmí lára. torí pé nígbàtí anabi sàlọ sàlẹm kó tó di kó wá sí maka bá wá sí madina ló ti ń ran kàn kọlọ ń kọ pé ìkọjú sí anabi ibrahim lè ti ṣe káàbà aleyhi salatu bákan náà nígbà tó dé madina náà ń kẹyìn náà ni ó ń ṣe ọ̀kúndùn pé kí ọlọ́run ọba kó dá ibi tí òun ọmọ kọjú sí jẹ́ baitul maqdis ó ní yóò máa kọjú sí àwọn àfáàní hikma tó wà ń bẹ̀ ni pé àwọn tó bá Madina àwọn náà lẹ́sìn ẹ̀sìn wọn náà sì níwèé tá a sọ wá láti sánmà kó fi lè jẹ́ pé kò ní sí ìrònú pé ẹ̀sìn tuntun míì ni anẹ́bísà sálàmù wa ọ wá ṣe àfihàn ilẹ̀ ẹ̀sìn tó ti kọjá náà ni. so kó kọjú sí ibùkọjú sí àwọn ànábì banu Israel nígbà tó yẹ pé àwọn Israel àwọn ni wọ́n pọ̀ ní àwọn Yahudi ni wọ́n pọ̀ ní makangba náà Madina so síwájú nígbàtí ọlọ́run wa wa ní kí ànábì sàlám kó kọrí padà sí maka wọ́n bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀. So, nígbà tí ń kọjú sí Baitul Maqdis wọn ò sọ nǹkan kan èyí ò mú kọ́jẹ́ pé ìṣepapọ̀ wọn pẹ̀lú anabi sàlám kọ́dà èyí ò mí kọ́jẹ́ pé eh, Islam yóò mọ kún wọn ládùn ipe à ibì kan náà là ń kọjú sí ṣùgbọ́n nígbà tí wọ́n kí tó anabi sàlám kọjú sí Maka tán náà bá bẹ́ẹ̀ sì sọ̀rọ̀ oríṣiríṣi àti ah, mọ̀tẹ́lẹ̀ náà ẹ̀rí wọ́n ti kọjú síbòmí ọmọ eh, ìlú bàbá rẹ̀ lọ́kọjú sí all this ọlọ́ni sayakulu sufaha minan nas àwọn ọ̀dẹ̀ àwọn tí wọn ò nírònú tí wọn ò gbọ́n pẹ́ẹ̀pẹ́ nínú àwọn èèyàn èyí ni pé nínú àwọn Yahud wọ́n máa sọ pé ma wallahum an qiblatihim allati kanu alayha kí ló dé tí wọ́n fi yí jú kúrò síbi tí wọ́n kọjú sí tẹ́lẹ̀ sọ fún wọn wọ nabi sallallahu alayhi wa sallam lillahi al-mashriqu wal-maghrib ibùyọ̀ oòrùn àti ibùwọ̀ rẹ̀ gbogbo ẹ̀tọ́ lọ́nìí so yahdi man yashau ila siratil mustaqim ọlọ́run bá máa ń ọ máa ń tọ́ ẹni tó wù lọ sí ọ̀nà tọ́tọ́ bó ṣe tọ́ anabi sallallahu alayhi wa sallam lọ sí ọ̀nà tọ́tọ́ láti kọjú sí ibù ibù kọjú sí anabi ibrahim tí ń ṣe bàbá àwọn anabi ọlọ́run ọba. eléyìí ó ṣe àfihàn àjùlọ tí anabi ibrahim ní lórí àwọn anabi ọlọ́run eléyìí náà sì tún ní ó tún ṣe àfihàn àjùlọ anabi muhammad sallallahu alayhi wa sallam àti àjùlọ al'umman anabi sallallahu alayhi wa sallam torí pọ́lọ́ ní وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا يدين تافسيني الأمة àwọn tí ó wà ní àárín ẹni pé tí wọn ò ní àṣejù tún ò sì ní àìtó àwọn àlùmọ̀ àárín tí wọ́n ṣe déédé torí kẹ́lẹ̀ máa kí ànábì sàásálàm kó lè jẹ́ ẹ̀rí lórí àwọn àlùmọ̀ tó ti kọjá torí pé kẹ́yìn náà jẹ́ ẹlẹ́rìí lórí àwọn tí àwọn àwọn tó ti kọjá kí ànábì sàásálàm kó lè máa jẹ́rìí fún yín kẹ́yìn náà lè máa jẹ́rìí lórí àwọn al'umma tó ti kọjá وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه ipe ìyípadà alqibla ta yípadà yẹn torí ká lè mọ àwọn wo ni wọn tẹ̀lé òfin Ọlọ́run àti tànábì rẹ̀ àwọn wo ni wọn ní tẹ̀lé torí pé àwọn afáà nígbà náà àwọn tó jẹ́ Yahud táwọn ọlọ́run tọ́lọ́run ọba tọ́ wọn sọ́nà wọn ti wọ ẹ̀sìn Islam gbà náà so eléwo ni ó ní a èése tó dẹ́rí yẹrí kò níbi ẹ̀sìn àwọn bàbá wa tẹ́lẹ̀ tó wá kọjú sí mọ́kà ní ìsìn so ká lè mà o ni ó tẹ̀lé òfin ọlọ́run nínú wọn eléwo ni ó padà sórí èébì rẹ̀ kèfèrí tó ti fílẹ̀ tẹ́lẹ̀ ṣé yóò fi islam náà kó padà sórí kèfèrí rẹ̀ ni torí pé wọ́n yí alqibla padà bó tilẹ̀ jẹ́ pé èyí alqibla padà kò jẹ́ nǹkan kan tó tóbi gbàgbàrà lójú àwọn tí ọlọ́run ọba tó tí ìmánì ìrìnlẹ̀ lọ́kàn wọn so ọlọ́run ní wa ma kana Allahu liyudi'a imanakum èyí tẹ́ ti wo Baitul tẹ́lẹ̀ tẹ́ ń sin náà àwọn ìsin náà tẹ́ ṣe nígbà tẹ́ ń wo Baitul Maqdis ọlọ́run ọba ó sẹ̀san rẹ̀ fún yín kò ní dùn yín ní ẹ̀san rẹ̀ inna Allaha bin-nasi la ra'ufur rahim ọlọ́run ọba ọba aláàánú ọba oníkẹni fún àwọn ènìyàn so eléyìí ni sókí ìtumọ̀ àdìsí àdìsí ẹlẹ́ẹ̀kan tó kù ní nínú ọ̀rọ̀ istiqbalul qibla. أني حديثي أنس ابن سيرين قال استقبلنا, استقبلنا أنسا حين قدم من الشام فلقينا بعين التمر فرأيته يصلي على حمار ووجهه من ذا الجانب يعني عن يسار القبلة فقلت رأيتك تصلي لغير قبلة فقال لو أني رأي لولا أني رأيت رسول الله صلى الله عليه وسلم يفعل ما فعلت Anas ibn Sirin ọgbà ìgbàwọ́ ọ̀rọ̀ pé Anas ibn Sirin yìí alákọ̀ọ́kọ́ nínú àwọn fáìdà àdísì ni pé ó ní ọmọ ya Muhammad ibn Sirin àwọn méjèèjì àgbàlagbà àfà ni wọ́n nínú àwọn tàbíìn àwọn ọmọ kéwu Anas ibn Malik ni wọ́n Baba wọn baba tó bí àwọn méjèèjì ẹrú ni ẹrú Anas ibn Malik ni ọwa tu okùn ọrú lórí ẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ rẹ̀ wọ́n á di àgbààfà àgbàlagbà àfà tó yẹ pé àwọn ní àwọn tá kọ́kọ́ kà nínú àwọn àfà tàbíì eléyìí fi hàn pé ìmọ̀tárì kò lẹ́bí kò níran ìtànjẹ ni ká ní ẹnìkan ò ní mọ kéwà fáwọn ọmọ àfa àwa yìí bàbá wo bàbá wo làáfà mẹ́njẹ́dá wájàdá ẹnikẹ́ni tó bá ṣèyànjú yóò kúkú rí so ká máa wá tàwọn kan jẹ́ pé ẹnìkan ẹ̀yin ẹ̀ lè má àfàwọn ọmọ àfa irọ́ ni ìmọ̀ ò bẹ́ẹ̀ sì ni kìí ṣe pé bọ́yá ọmọ ọmọ ọmọ tálíkà ò lè kò lè dẹni gíga ọmọ tálíkà náà lè dẹni gíga torí pé ọmọ ẹrú làwọn ilé ṣùgbọ́n dẹ́kun tí wọ́n mú ọ̀nà ọ̀nà ìmọ̀ tán mú pọ̀n ọlọ́run wọn ga so òun ló mú àdéhìsí wa tí Anas ibn Malik tó ń bọ̀ wá láti Sham àwọn jáde bìáyìnì tam ní àyè kan tó jẹ́ òun ní òpin Iraq nígbà náà àwọn jáde láti lọ pàdé ẹ̀ wípé bàbá wa àfa àgbà wọ́n lọ sí ní àjò wọn padà bọ̀ wá wọ́n lọ pàdé ẹ̀ níbẹ̀ wọ́n ní làwọn bá rí tí ó ń kírun lórí kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ ó dojú kọ ibi tí kìí ṣe alqibla lòun bá bẹ̀rẹ̀ pé mórí tó ń kírun lọ síbòmí tí í ṣe alqibla kí ló dé lọ́wọ́ sọ fún pé lawla anni ra'aytu rasulallahi sallallahu alaihi wasallam yaf'alu ma fa'altu tí kìí bá ṣe pé mo rí ànábì sallallahu alaihi wasallam ó ń ṣe bẹ́ẹ̀ ni mi ìbá ti ṣe so àdìsí ó fi hàn pé ohun tí ẹni tó ṣe béèrè tó rí ní nǹkan àjòjì àbí nǹkan ìyanu kìí ṣe ìkírun lórí kẹ́tẹ́kẹ́tẹ́ ṣùgbọ́n ìdojúkọ ibi tí kìí ṣe alkibla ngangan ni tọ́dà láàmú ìdáhùn rẹ̀ pé tí kìí bá ṣe pé mo rí ànábì sallallahu alaihi wasallam tó ń ṣe ní èmi náà bá ti ṣe eléyìí fi pé àwọn wọ́n máa kọ́ṣe pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam bákan náà gbogbo ẹnikẹ́ni tí wọ́n bá béèrè lórí iṣẹ́ kan ó ti tó wọn kí wọ́n sọ pé ànábì sàlám ṣe mélòó ni àwọn nǹkan tí àwa gbọ́ lójú lóde òní tí pé tá à ń sọ pé ànábì sàlám kí sọ pé àní ṣe tá a bá wọn bá ń sọ kò tiẹ̀ wà lọ́kàn láti gbọ́ torí pé èyí táwa ń ṣe yún tó lòdì sí tí ànábì sàlám ṣe ó ti wù àfẹ́ pátì so a ní fẹ́ gbọ́ ètò lòdì sí yẹn tí wọ́n sọ pé anabi sàlá sàlám ló ń ṣe ṣùgbọ́n wọn tó bá ti gbọ́ anabi sàlá sàlám ní í ṣe ìdínú tèmi náà fi ń ṣe àkọ́kọ́ ó ti tó fún ní ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì ẹni tó gbọ́ náà ó sì ti tó fún náà kò ní tún ṣe béèrè ní ìmọ̀ ṣùgbọ́n ẹ̀rí ẹlòmíì tó bá ń béèrè lórí nǹkan ọ̀rọ̀ mas'ala kan tẹ́ bá sọ fún pé intanẹ́bì sọ ní èyàn ò yóò tún máa yínyìn báyìí báyìí nǹkan àfáà kan sọ báyìí tààlà àfọ́ọ̀hún a sọ fún wọn pé ànábì sàlám sọ nǹkan báyìí òun tún sọ pé nìkan sọ ta ló ń tàn ṣé ọlọ́run ṣe wá yìí fún ni so àwọn ó ti tó wọn ká sọ pé ànábì sàlám ṣe nǹkan bẹ́ẹ̀ ni àwọn náà ó ti tó wọn lẹ́rìí kí wọ́n sọ pé mo rí ànábì tí ń ṣe lèmi náà ṣe lawla anni ra'aytu rasulullahi sallallahu alaihi wasallam yaf'alu ma fa'altu tí bá ṣe pé mo rí ànábì sallallahu alaihi wasallam tó ń ṣe bẹ́ẹ̀ ni èmi náà bá ti ṣe so eléyìí ni ṣókí àǹfààní tó wà nínú hadithi yìí báàbí iwájú ó sọ̀rọ̀ lórí asufuf sáwú tá a أني أن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صووا صفوفكم فإن تسوية الصفوف من تمام الصلاة ipe أنس أم مالك أني ní anabi sàlá sàlám sọ ipe ẹtò sáwù yín torí pé ìtò sáwù déédéé ó wà nínú ìpè àdífi àfá onítìrà ó ti kọ́kọ́ sọ̀rọ̀ lórí àsìkò oorun a ó rí pé ètò rẹ̀ ó to ètò tó dáa gan ni ó kọ́kọ́ sọ̀rọ̀ lórí àsìkò oorun torí pé ààlè kírun tí ọba sí àsìkò ẹ̀ lẹ́yìn rẹ̀ ó wá sọ̀rọ̀ lórí ìrun jama torí pé ìrun tá ń pè yun a pé torí kéwọn èèyàn ó jókòó lé wọn kún kírun a pé torí káwọn èèyàn wá sí masilasi ni nígbà náà ló wá tún wá sọ ọ̀rọ̀ lórí ìrun pípé so bàbá sì kírun níta kọ́kọ́ ṣe ní pé kí ni a kọjú sí alqibla lẹ́yìn ìgbà tó pèrún tán so wọ́n sọ̀rọ̀ lórí alqibla so ohun tó tún kù síwájú ká kírun ni pé sọ́wọ́ tààtò ìdí inú tó fi jẹ́ pé ìsìn ló ń sọ̀rọ̀ lórí ètò sọ́wọ́ so àdífì àti àwọn àdífì míì tó wá ní ẹ̀yìn rẹ̀ ó fi pàtàkì títò sáwú nínú òun ó fi hàn pàápàá jùlọ pé gbogbo irun tá a bá kíta tó sáwú dáadáa irun wo ò pé torí pé anabi sallam ní mintima mintamami salat ó wà nínú ìpé irun. torí pé ìtòsáwùn gangan òun gan níṣe pẹ̀lú òun tá a fẹ́ kí òun gangan fún rẹ̀ nínú ẹgbàwọ́rọ̀ mi anabi ni sawu sufufakum fa inna taswiyata salat min iqami salat min iqamati salat ipe ẹtòsáwùn yìí dáadáa torí pé ìtòsáwùn dáadáa ó wà ní ìgbérùn dúró ọkọ̀ sọ pé ó wà nínú ìpé ìrun níbí ó wà nínú ìgbérun dúró eléyìí ó tún lágbára ju ìpé ìrun gan fún rẹ̀ ẹni pé àwọn tí wọ́n bá ń kírun láìjẹ́ pé wọ́n tó sáfì wọn dáadáa wọn ò sí nú àwọn tí wọ́n ń gbérun dúró nígbà sì pé ìrun aníkọ́dé qamati sọ̀la kálẹ̀ kí òdodo wa kó lè hàn yí pé agbérun dúró ó di dandan ká tó sáwó bó ti wùlò bó ti yẹ níbòmíì anabi sallam ní aqimu sọfà fi sọláàtì fa inna iqamati sọfà min husni sọláàtì ipe ẹgbẹ́ sáwù yín ẹ̀tọ́ dáadáa torí pé ìtò sáwù déédéé ó wà nínú kí ìrun èèyàn kó dáa lọ́dún wájú ọlọ́run ọba Anas ibn Malik ó ní kan uqimati sọláàtì wọ́n ti ṣe ìkámà فأقبل علينا رسول الله صلى الله عليه وسلم بوجهه ní Ànábì sallam ló bá kọjú sí wa ló bá sọ pé aqimu sufufakum ẹ tò sáwù yín déédéé watarassu ẹ tò kẹ́ straight dáadáa kẹ́ fúnmọ́ra yín fa inni arakum min wara'i dhahri ẹ mọ̀ ẹ mọ̀ pé Ọlọ́run bá máa ń fi mí hàn yín ó máa ń fi yín hàn kódà bí mo kọ̀yìn sí nínú òrùn ọlọ́run fi ń tẹ̀ ń ṣe nínú òrùn ó ń fi ń hàn mí lẹ́yìn ìdínú tó jẹ́ pé tí ìwọ̀ tó wà lórí imam ó ní kóhùn owó sáhú pẹ̀lú ọ̀rọ̀ àti iṣẹ́ ṣíṣe inú ọ̀rọ̀ náà ni kó ní ẹ̀tọ́ sáhú dáadáa inú iṣẹ́ ṣíṣe kó bojú wo ẹ̀yìn ó wò báyá sáfù yẹn tó dáadáa ìwọ ìtò sáfù nǹkan wá lé lórí imam nìkan gbogbo ẹni tí ń kírun pátá ni ìwọ pé àtò sáfù wà lórí wọn ní ààyè bòmí anabisa sallam ni atimu saffal awwal thumma alladhi yalihi wa in kana naqsun falyakun fi saffil mu'akhkhari ipe ẹ pé sáwù yín dáadáa ti alákọ̀ọ́kọ́ lẹ́yìn náà èyí tó tẹ̀lé tábà tiẹ̀ wá rí ìyìn jẹ kan kọjá pé èyí wà lẹ́yìn pátápátá ni èyí tójú òrí so èyí fi hàn pé iwájú ni ànẹ́bìsà sálàm rí kò rí sọ́wọ́ ẹlẹ́kejì àwọn tó wà ń sáwó ẹlẹ́ẹ̀kejì ìwọ wọn ni wọ́n rí pé àwọn tó dáadáa àwọn tó wà lẹ́lẹ́ẹ̀kẹta ìwọ tiwọn náà ni kó rí pé àwọn tó dáadáa bákanáà nínú àwọn àgbẹ̀wọ́rọ̀ tí Ànábì sàásẹ́lẹ̀m tó sọ̀rọ̀ lórí sáwú ó fi hàn pé ìtò sáwú dáadáa yẹn gan bá náà làwọn màláíkà sí máa ń tò níwájú Ọlọ́run Ọba ipe alátasùfúnà kàmá tasùfù màláìka inda rabbiha sí ẹ̀ ní tò dáadáa gẹ́gẹ́ bí àwọn àwọn màláìka mẹ́sìn máa ń tò níwájú ọlọ́run ọba wọn ní àwọn sàábí wọn bá bí anẹ́bí sàásálàm kayfa tasùfù màláìka inda rabbiha bóò ni àwọn màláìka sì máa ń tò níwájú ọlọ́run ọba wọn lànàbí sàásálàm bá sọ pé yatimuna sùfúfà al-awwal wa yatarassuna fi saf ipe wọ́n máa ń pé sọ́wọ́ alẹ́ alákọ̀ọ́kọ́ ẹni pé wọn ò ní fi àyè kankan lẹ̀ gbogbo àwọn yóò kún dáadáa wọ́n wá tó tún straight ara wọn dáadáa so ìdínú tí àwọn afáàfi sọ wípé taswiyatu sufuf laysat khassa bil imam wípé ìtòsáwú kìí ṣe iṣẹ́ imam nìkan iṣẹ́ gbogbo wa ní pátá li jami'il musallin iṣẹ́ gbogbo àwọn tó ń kírun torí pé Abu Huraira ó máa hadisi kan wáyé pé uqimati salat faqumna fa'uddilna as-sufuf fa'uddilat as-sufuf qabla an yakhruja ilayna rasulullah sallallahu alaihi wasallam ipe àti gbẹ̀rún dúró àṣẹ ìkọ́ọ̀mà àwa tó sáfú dáadáa la bẹ̀rẹ̀ sí wọ́n ti so tó sáwú so eléyìí náà ó fi hàn pé iṣẹ́ imam nìkan kọ́ iṣẹ́ gbogbo wa ni so gbogbo àwọn alfáàzì tó wá lórí ètò sáwú sáwú sufufakum aqimu sọfà aqimu sufufakum wa tarasu gbogbo àwọn alfáàzì alfáàzì tó fi hàn pé àti imam àti gbogbo àwọn tánkìrún pátá ó ní ìwọ ètò sáfú ló wà lórí wọn kìí ṣe imam nìkan ohun tí a gbà wá láti ọ̀dọ̀ Abu Dawud wípé níjọ́ kan anabi sallallahu alaihi wasallam sọ wípé aqimu sufufa ẹ tò sáwù dáadáa wàhádù bainal manaqib ẹ jẹ́ kí àwọn igun ọ́ àbí kílẹ̀ èjìká yín kó straight mara wọn kí gbogbo ẹ̀ kó straight mara wọn wasuddul khalal ẹ dí gbogbo àwọn àyè tí gbogbo àyè tó lè wà láàrin èèyàn méjì sí mẹ́ta ẹ dí wàlínú bí aidi ikhwanikum bákanáà ẹ sọwọ́lẹ̀ torí kí ẹn tí ẹ tò lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kọ́ má ní ìnira ń kálukú yín kọ́ sọ̀rọ̀ ẹlòmíì débi pé ẹn tò lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kò ní ní kò ní sí kíní kankan fún torí pé tó ń bá dúró báyìí rò pé kí ló dúró ni <laughs> ẹ tó sì tó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ara ní so ẹdẹwọ́ káwọn èèyàn lè rí àyè àti bákan náà àfà ní ohun tó gbà lérò ni pé tó bá pé àyè kan bá wá wà tẹ́nìkan fẹ́ dí ẹdẹ ẹdẹ ara so that òun náà fi rí àyè àti wọlé so that wọ́n fi dí gbogbo àyè tí ọ̀nà tí ṣètàn tó lè gbàwọ́ wàlá tadharu furujati li ṣètàn ẹ má fi fi ihò kankan lẹ̀ fún ṣètàn láti wọ̀ torí pé tí ṣètàn bá wọ̀ tó bá wọlé yóò a máa ṣe iyèméjì láàrin yín sínú débi imam ó ṣe ah, sáhù gbogbo àwọn tá kírun lẹ́yìn imam gan fúnra wọn àwọn náà mọ kí ni tó ṣẹlẹ̀ imam gan kò mọ rákà mélòó la kí àwọn náà ń já kírun pé báyìí àwa rẹ̀ nìkan tó ní sátẹ́ǹtì pé èrò wa pé ẹ̀rí pé léyìn tí ó ti burú pọ̀ jù so Ànábì ni wa man wasala saffan wasalahu Allah gbogbo ẹnikẹ́ni tí ó bá bá jẹ́ kí sáwú kó straight tí ò ní ihò kankan ọlọ́run ba ọlọ́run ọba yóò ṣe déédéé òun náà wa man qata'a saffa gbogbo ẹni tó bá jẹ́ kí sáwọ́ kó gé sí méjì ọlọ́run ọba ó gé òun náà alwat bó lẹ jẹ́ pé àsìkò ti tó a wà sọ ọ̀rọ̀ lórí sáwọ́ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ wá insha ta'ala èyí tá a sọ tó ṣe déédéé ọlọ́run ọba kí ó fún wa ní èyí tá a ṣe àṣìṣe ọlọ́run ọba kí ó kó forí ẹ̀jìn wa. والسلام عليكم ورحمة الله tẹ̀lé àwọn ìsáájú ànábì ìsọ̀sọ̀ wọ́n bá ti gbọ́ pé ànábì sọ pé káwọn sì kankan yálà àwọn abẹ́tàbí sọ̀rọ̀ àbí wọ́n fún ọ lérò yìí méjì sì ni owó bẹ̀rẹ̀ sí ní í ṣe ẹ àwùjọ wa yìí ká ní àpẹẹrẹ tó bá bí àwọn tí wọ́n ka kura wọ́n fi ṣe àdúrà tó bá níjókòó ní ìjàmbá ní àbá tó kọ́ pé àdébí káwọn sì máa ṣe é nù. ní kí. tí a bá sa ìwọ̀n òkú àdébí ò pé òkú àwọn ìjọba ẹ̀kọ́ àkúrà òkè àdúrà hmm. bí ó ṣe máa ń sìn ní àwùjọ wa nísìnyí wọ́n ní rọ́ ọ̀gá ó sì máa ṣe títú wa so irú situation náà kí ni advice ẹ̀ lè fún ra àwọn ni pé àwa tí a pèèyàn náà ó yẹ ká ní tí ọlọ́run pa wá láṣẹ àti láti fi máa pè ọ̀n náà ní hikma kò sí nù hikma láti gba nǹkan lọ́wọ́ èèyàn kẹ má fi ètò dáa rọ́pò fún ẹnikẹ́yìn àwọn èèyàn kan má lọ sí ilé yẹ̀mí wò mọ́ ẹ fi nǹkan míì rọ́pò fún wọn ohun tá a lè fi rọ́pò fún wọn ni istikhara torí pé irú àwọn nǹkan báyẹn ó ti jókòó lọ́kàn àwọn èèyàn wọ́n sì ti gbàgbọ́ wọ́n sì ti lérò pé táwọn ò bá ṣe é bùkátà àwọn ò ní gbà lóòótọ́ lóòótọ́ ó wá nú Al-Qur'ani pé alquran ó ń wo gbogbo àìsàn sàn gbogbo àìsàn pátá èyí tó wà lẹ́ni nínú ẹ̀mí èèyàn ni àbí èyí tó wà lára èèyàn àbí èyí tó dúró rí nínú àwọn situation uh, fakuru kéèyàn a ò sì gbogbo orú àwọn ọmọ yẹn ni àṣetá ni a ní Qur'an máa ń wòsàn so ìdààmú sì ni gbogbo àwọn èèyàn wà lóde òní òǹkálukú wà nù ìdààmú ni. So, ẹni tí ó fẹ́ jẹ halal yóò máa rawọ́ sọ́lọ̀ pé kún wọn kọ́lọ̀hún ṣínà fún àbí tí ó jẹ haram yóò máa rawọ́ sọ́lọ̀ kọ́lọ̀hún ṣínà fún ó sì gbọ́ ó ní ìgbàgbọ́ pé alukur'an tó ń bá ka ọlọ́run gbàgbọ́ àdúrà wọn so kì wá ṣe pé ẹ má ka kùránì ẹ pátápátá ọ̀la ni wọn ò gbọ́dọ̀ ṣe èyí tó tọ́ súnà gangan lákòókò wá fi hàn wọ́n léyìí tó sì jẹ́ pé èyí tó tọ́ súnà gan ó tún rọrùn ju èyí tá à ń ṣe gan-an lọ so mo rò pé irú àwọn àlàyé báyẹn ló yẹ kí ó máa wáyé kí n ṣe pé ká má ṣe pẹ́ẹ̀pẹ́ so ọlọ́run bá kí ó tún wá ṣe ọ̀rọ̀ yẹn nìkan kọ́ ọ̀rọ̀ yẹn nìkan kọ́ oríṣiríṣi àwọn nǹkan tó ti di ìwà wa ó pọ̀ nínú àwọn èèyàn tó yẹ pé wọn ò fẹ́ change so tán bá gbọ́ ipe anabisa salam ni wọ́n mọ̀ ṣe wọ́n fẹ́ fi gbogbo ọkàn gbà afẹ́ntí ọlọ́run bá pè ní olóríire lókù so náà nísìn ó di dandan káà ní hikma ọ̀nà wo ni àgbà máa ṣe wáàsí wọn fún ẹ pàápàá jùlọ káà mọ àwọn tó wà most important àwọn important less important gbogbo orú àwọn nǹkan báyìí ẹ̀gá wọn mọ̀ torí pé tí a bá léèyàn kúrò lára rẹ̀ lára téèyàn tí ń bá léèyàn kúrò lára mi nísìn lórí àwọn nǹkan tó wà less important nígbà tá ń bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ oúnjẹ Christmas kí ni ti oúnjẹ Christmas tó fẹ́ ṣe nílé ayé èèyàn ok ẹni haramu ni kí n jẹ oúnjẹ Christmas nígbà àwọn èèyàn wọ́n ń ṣe ṣírkù káàkiri léè tó ti lé wọn kúrò nú ẹ̀sìn ẹ ń bá wọn sọ̀rọ̀ lórí bó ń jẹ kírísímàsì tán jẹ kọ́ máa jẹ́ ń jẹ kírísímàsì rẹ̀ lọ kó fi ṣírùkù lẹ̀ so eléyìí ló wà very important láti láti pé ẹgbà lọ́wọ́ ẹ̀ kìí ṣe pé oúnjẹ kan tí pé kí n tọ́ pé ẹ̀kan ni ó wà lọ́dún kí ló wà nù wàhálà èyí láwà lo gbogbo àsìkò tí kí ní ó fi pa lẹ́n kò tún ní tán gbogbo ọdún tó bá tún wá náà wá tún máa ṣàròyé lórí ẹ̀ so ká máa ma àwọn most important thing at àtàwọn less important ọlọ́run ọba kó tún wá sí no. wà lẹ́kì sàn. àwọn tó sì jọ́ sì jọ lọ àjòjì làwọn náà àsùnwó sì ti tó báyìí tó ẹgbẹ́ almost àsùnwó ti bẹ̀rẹ̀ kọ́ ọ̀rọ̀ ìsìlámù direction àti ìdáná wọ́n lọ sínú àjò àwọn tán wà pẹ̀lú ẹ̀ àlejò làwọn ibi tí wọ́n ti fi kírun tí wọ́n ti fẹ́ kírun kì í ṣèlú ni. kì í ṣe àgbègbè táwọn mùsùlùmí wà yìí. ok òun náà láti sọ̀rọ̀ rẹ̀ pé téèyàn bá wà nílùú tí mùsùlùmí ò sí tí ò sì rẹ tí ó bi léèrè pé ibo ni kébìlà tí ò sì ní ọ́dà means gẹ́gẹ́ bí irú bó ti wà ní ìsìn ẹlòmíì gan nínú ansẹ̀t gan ó lè mọ ibo ni kébìlà wà so tí ò sì ní so wọ́n ní kó ṣe ìgbìyànjú láti wòye sí ibi tó ti ń bọ̀ ibo làwọn dájú kọ láti bàtà àwọn tí ń rìnrìn àjò wọn so ní ìsìn níbi tá a ibi báyìí ni alqibla wà ó yẹ kọ́ pé àwọn tá a rìnrìn àjò lọ báyìí ní ìsìn tá yí báyìí tá yí báyìí ó yẹ kọ́ pé alqibla yóò ní ìsìn ọ̀nà ibi tó yẹ kí ó dojú kọ ni so yóò ṣe ìgbìyànjú yóò wà kírun eléyìí ò ní nǹkan míì tó lè ṣe ju kó ṣe ìgbìyànjú lọ so ìgbìyànjú ẹ̀ tó ṣe yẹn tó bá wá tiẹ̀ wá jẹ́ pé lẹ́yìn ọ̀rẹ́yìn ó kírun ìlà ghairi kíbla lọ síbi tí èsè kíbla kò sí aburú nínú ẹ̀ irun rẹ̀ lágbára ọlọ́run ti gbà so n tó wà fẹ́lẹ́ yẹn nìyẹn pàápàá jùlọ ní irú nàìjíríà ní ìṣe ó ṣòro kéèyàn lọ pé wọn ò mọ gbogbo ibi nàìjíríà ọ̀hún ẹyọ kan ṣoṣo náà ni and then àkíblà uh, wa ẹyọ kan náà ni torí pé kí ni tó bá yẹ pé ibùwọ̀ oòrùn ni tó gbogbo bí tó bá lọ ní nàìjíríà béèrè bó ni oòrùn ti ń wọ̀n bó ni ti ń yọ àbẹ́bẹ́ ẹ̀kọ́ ni tó yẹ pé báyìí ni oòrùn ti ń yọ tó sì yẹ pé nílùú wa ń bí àkíblà uh, ibi ibùyọ oòrùn ni tó gbogbo bí tẹ́ bá lọ nàìjíríà náà ibùyọ oòrùn náà lè máa wà so kini ni wa very simple sẹ́ẹ̀rì ohun tí ó direction yẹn òun náà lọ́lọ́run ti sọ pé wa haythu ma kuntum fasallu shatra òun ni pé kìí ṣe pé káwá wo kíní eh, ibẹ̀ gangan kọ́sà ti wà ní sẹ́ẹ̀tì ibẹ̀ ṣe understand kọ́sà ti wà ní sẹ́ẹ̀tì rẹ̀ lómi ẹ̀ ó lè ó lè jẹ́ pé bí ẹgbẹ́ ẹgbẹ́ yìí mọ́ kọjú àbí ẹgbẹ́. ó kàn rí bẹ́ẹ̀ ni tó àìsàn. bẹ́ẹ̀ ni exactly ẹ rò pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ tó àìsàn. ok tó. So, wá jẹ́ pé wọ́n fèsì rẹ̀ pẹ̀lú bí wọ́n tẹ̀lé ẹ̀sìn tí ọlọ́run àtọ́lá sọ fún ṣe gbogbo àti tí wọ́n sọ̀rọ̀ tó sọ pé tó pé bàtà ní ti kúrò ní kíbla ẹ̀ pé wọ́n padà pé pé a ṣe àlejò bàbá ti ń dáhùn sí ìgbà ṣé nígbà yẹn náà ṣe ìgbàgbé ni wọ́n ni ìkejì ní ọ̀rọ̀ àdúrà ọ̀sẹ̀ fún mi tí a máa ń gbọ́ pé ah, àdéhùn ọ̀nà ọ̀rọ̀ lásán ni ẹ̀nà ẹ̀yìnà so then sọ́wọ́ sọ́fà tá a fà máa sọ fún wa àwọn ní mọ́sálásí tí máa mú ti ń kírun àwọn tí wọ́n tó lẹ́yìn máa mú ọgbọ́ àròyà so ìjẹ́ ṣé àǹfààní lẹ́nu kí ìmáàmù sọ bẹ́ẹ̀ kó sọ ìdí tí wọ́n gbọ́ uh, àfà mo ti sọ fún yín pé èmi ò mi ò ní agbára àti há nǹkan so àwọn ìbéèrè yẹn ẹ wà lé ẹyọ kan nígbà tí n bá dáwọn ẹyọ kan ẹ tún wá ṣe mí ẹ ẹ ok. Hmm. well àkọ́kọ́ ìbéèrè yín nípa ok ok nípa alqibla àwọn Yahud. Okay ẹnìkan sọ pé kèfèrí ni wọ́n ṣùgbọ́n orí ẹ̀sìn yahudi ni wọ́n wà so lórí ẹ̀sìn yahudi yẹn náà wọ́n ti yí àwọn ọ̀rọ̀ ọlọ́run ọba padà yàtọ̀ sí ti ọlọ́run ọba sọ̀kalẹ̀ nínú ẹ̀sìn wọn ṣùgbọ́n lásìkò yẹn gbogbo ẹnikẹ́ni tí anabi sàlẹ̀ ń balẹ̀ ní ayé títí ọlọ́run tó wá fi pa ayé rẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá kọ ti anabi sàlám kèfèrí náà ni ah. so and then nípa pé bóyá ibi tí wọ́n ń kọjú sí àwọn náà wọ́n bìlí pa wọn lẹ́sìn gbàna wọ́n sì ń sọ pé anabi musa làwọn ń tẹ̀lé àwọn christian wọn lànàbí isa làwọn ń tẹ̀lé so àwọn mùsùlùmí dẹ̀ ní àwọn gba anabi isa gbọ́ àgbà anabi musa gbọ́ ohun kankan tá a yàtọ̀ ni pé tíra tó wá di eh, manhaj nígbà yẹn èmi ni pé eh, tó ma tó ma n ta ma fi ma ṣe ẹ̀sìn gbà náà ó ní alukur'an a ní lo bible máa sì ní lo àtàwọ̀rámá torí pé òfin tuntun ti dé gbogbo wa tó fi tuntun bá sì ti dé òfin ti tẹ́lẹ̀ ó di dandan kí a pàtì wallahu alam man jadda wajada ọ̀rọ̀ lásán ni ní ọ̀dọ̀ eh, Arabi gbogbo ẹni ó bá gbìyànjú yóò eh, dà kìí ṣe àdé ẹ̀ sawu sufufakum àdé ó wá nínú àdísì ni àti ká ẹ̀ eh, so tí wọ́n bá lérò pé bóyá láti fi fún arabiya ní ọlá káwọn sọ ní arabi bó sì wá ní àtẹnu anabi sallallahu alaihi kò sáàbùrú nú ẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé kò wá sáǹfààní kò tún wá ní benefit torí pé àǹfààní ẹ̀ gangan ni ìtafẹ́ káwọn èèyàn mọ̀ ntí kíní yẹn wá ń wí gangan lákòókò wá tú wípé ẹ̀tọ́ sáwú dáadáa o so òǹkálukú ní ọgbọ̀nyìn o bí yorùbá bá ní wọn àá sọ yorùbá bá haúsá bá dà ní àwọn sọ ní haúsá yẹn ló dáa jù ṣùgbọ́n ká wá sọ arabic lọ káwọn èèyàn gbọ́ ilé náà ó tún wà nínú khutba tá ń ṣe ní jimá torí pé nígbà míì bóyá lẹ́ẹ̀fi lé e, èèyàn méjì mẹ́ta tó gbọ́ arabic kọ́ jẹ́ pé khutba yẹ á kàn sí lárabic lásán ni kò ní sí fáìdà kankan ń bẹ̀ àwọn èèyàn kàn gbọ́ arabic ni wọ́n mọ tí a sì ní ká dẹ́tí gbọ́ kí ni tí ẹni tí ọ̀gbẹ́dẹ̀ fẹ́ dẹ́tí gbọ́ so ọ wà nù hikma kọjá pé kákúkú sọlédè tí táwọn èèyàn ń gbọ́ àtún wọn wá tún kà ní èdè arabic gbogbo bó sì bá ti wò láwọn alẹ́ sí alẹ́ kọ́kọ́ tu alẹ́ sílẹ̀ tu kẹ́yìn kò sí ètò àṣẹ tí ò ṣe déédéé kódà alẹ́ alẹ́ fi tútú ẹ̀ kó fi jẹ́ pé kútùbà alákọ̀ọ́kọ́ tí ìmáàmù ó jókòó kọ́ ẹ pé khutbah ẹlẹ́ẹ̀kejì ọjà arabic gbogbo ẹ̀ kò sí ètò tí ọ̀rọ̀ rùn náà àǹfààní gangan la fẹ́ káwọn èèyàn ó ṣe Allahu alam balance ẹ̀yìn sọ pé kí àgbà wọlé so that uh, wọ́n sọ bẹ́ẹ̀ o. no ẹ mọ̀ ọ́ rí ẹ ẹ ṣe béèrè yín ẹ ṣe béèrè yín ẹ mọ̀ ọ́ rí àní ẹ béèrè yín sẹ́kù sí ọ̀nà. well àkọ́kọ́ náà mi ò sọ pé kí a sọ̀wọ́ ọlẹ̀ dera torí pé ẹlòmíì bíi sójà ni tó bá dúró dùnrún báyìí ẹ̀yin tí ẹ wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tẹ́ fẹ́ rọra ẹ̀ ní so ká dẹ̀ra so that àwọn èèyàn wà lẹ́gbẹ̀ẹ́ àwọn ni àdìsí yẹn ni náà. okay well Allahu alam mo ti ṣe àlàyé tó pọ̀ lórí masala lọ́sẹ̀ lọ́dọ̀ masala kùránì láì máa yẹ ìgbà nínú ìjókòó yìí báyìí ṣùgbọ́n tá a bá wo àsìkò ń sìn ó ti ràn án lọ lágbára ọlọ́run tún àlàyé ẹ̀ ṣe ní ọ̀sẹ̀ tó ń bọ̀ káran wa létí síwájú ká tó máa ṣe ìbéèrè insha ta'ala wallahu alam assalamu alaikum